mọ́ mi ní orúkọ Jésù a olè ní olè ní mo mọ̀ mọ́ sọ pé olè ní ẹ̀yin lẹ jí fún Mr Fẹ́mi àti olè ní ok mi ò mọ mẹ̀mẹ̀ orí yín ó pè sọ̀rọ̀ sókè wèrè orí yín ó pè wọ́gán mú mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ó mọ̀ ah ok tó bá mọ mẹ̀mẹ́ ó mọ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ẹ̀ẹ́ wàá bá mi bì. What's Say no for me. Ah. No more me me me me me. Ah. No more me me me me me. Oh, more me me me me me me me. Say more me me me me. Say me me me. No more me me me me me. Oh, more me me. Say more me me. Say more me. Onígbà ẹ̀ mọ̀ mẹ̀mẹ̀, ẹ bá mọ̀ mẹ̀mẹ̀ mọ̀ mẹ̀mẹ̀ mẹ̀mẹ̀, ẹ bá mọ̀ mẹ̀mẹ̀.